àkórí ọ̀rọ̀ wa lẹ́nu òun náà ni àlẹ́bíìbà àlẹ́bíìbà òun ni àkórí ọ̀rọ̀ wa bákan náà ní tí a ń pè ní àlẹ́bíìbà òun náà ni tí ọ̀pọ̀lọpọ̀ wa ti fẹ́ mú àtẹni tó kéwà àtẹni tí ò kéwù gan la fẹ́ dààmú tí a ń pè ní ọ̀rọ̀ ẹ̀yìn òun làlọ́ bá sọ̀rọ̀ ọ̀run mọ̀ bá gbé wa rìn lórí rẹ̀ so onírànràn rẹ̀ wọ́n sọ fún wa iye ọ̀nà rẹ̀ tó pẹ́ka sí bákan náà kí ni ìtumọ̀ àlẹ́bíìbà wọ́n sọ yẹn náà fún wa lẹ́yìn wá gbà náà wá sọ àwọn ànàwọ́ àwọn rẹ̀ tí ó pín sí bákan náà ni pé ìjọ tọ́ àbí ọ̀tọ́ láti ṣe inú ẹ̀sìn wa á padà mọ́ gbọ́ yẹn náà kọ́lọ́n kó ṣe nírọ̀rùn bisimilá. bihamdi ilahi qad bada'tu nasihati wa qad fiha nusiha ala sari'ati wadadtu anil hawdi. مبارك كل من أراد به سوها لحكد ونكمة أراد به سوها لحكد ونكمة وإن صلاحي قول ربي وسنة أتانا بها المختار خير الخليقة أتانا بها المختار مختار خير الخليقة وأقوال أهل الفضل من سلف مدى على خير أخلاق وعلم وحكمة على خير أخلاق وعلم وحكمة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn آه، أقبي أتي في rere fífi ẹ̀yìn fún Allah subhanahu wa ta'ala tí a àti àwọn míì náà nínú ẹ̀mí wa ní ìgbé Allah subhanahu wa ta'ala tóbi àti ìdí rẹ̀ bẹ́ẹ̀ àbí ọlọ́run ọba wa Allah kí ó gba gbogbo ẹ̀ sí inú ìjọsìn tí a fi sọ̀rọ̀ láyàtọ̀ kìyàmà tá a fi bá nẹ́bì kẹ́gbẹ́ nínú àlùjẹ́nà àti gbogbo àwọn olùṣe ètò yìí ní pẹ̀lú arzikì wọn àtàwọn tí à ń retí pé wọ́n tún mọ̀ dá sí náà tètè ní òfin mọ̀ tẹ̀síwájú à ń sọ pé jazakumullahu khairan wa ajzalallahu sawabakum. Àmín naam gẹ́gẹ́ bí àkórí ìbánisọ̀rọ̀ wa èyí tí a fẹ́ kó sínú ẹ̀ òun ni ọ̀rọ̀ nípa ọ̀kan nínú àrùn tí ń da àwùjọ rú ń da orílẹ̀-èdè rú ń da lóru ń danú lérú kódà kò jẹ́ kọ́lọ́rìn orújú ọ̀rìn ara rẹ̀ òun náà ni wọ́n ta ń pè ní alaghiba alaghiba àbí wọ́n lè pè é ní alẹ́kùtìyà rẹ̀ òun náà ni ọ̀rọ̀ ẹ̀yìn yorùbá mọ̀ pé ní ọ̀rọ̀ ẹ̀yìn lọ́pọ̀ tá a pè é lọ́rọ̀ ẹ̀yìn yóò jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀yìn burúkú ká sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láì dá nípa àfin ṣe kínni ba ẹnìyẹn jẹ́ àfi bù ú kù nínú ọlá àfi bù ú kù níyì lọ́dọ̀ yìí lọ́dọ̀ àwọn àwọn pè é ní wọ́n pè ní wo àkójọpọ̀ kẹ́límà yẹn gan yọmọ compound noun ni wọ́n gbé báàkì biting wọ́n fẹ́ bọ̀ àti kíní wọn àti ajẹ́ tí wọ́n gbé èso papọ̀ mọ́ ara wọn àbí noun náà ni compound noun so a rí pé kún pé lẹ́yìn kódà ó túmọ̀ pé tábà láti ẹ̀fẹ́ kẹ̀tù palẹ̀ ní òrìfẹ́ lásán tá a torí túmọ̀ tí wọ́n fún ní dictionary mìnì tábà ní kẹ́límà tí wọ́n tó pọ̀ láfẹ́ túnẹ̀ a rí pé nǹkan tí ọ̀dà ni ẹni tó bá fẹ́ bu ni jẹ lẹ́yìn gan tọ́jẹ́ pé orí kọ́ yanu báyìí kọ́ fẹ́ bu ọ̀jẹ̀ ọ́ lè sá fún afáwọ̀ àlìmáàmù ẹ

àti ọwọ́ rẹ̀ ò ní tó láti họ́ bákan náà lójú rẹ̀ ò ní tó bẹ́ẹ̀ gbòòyàn ṣe tó ni pé nǹkan tí ọ̀dá náà níjẹ́ bẹ̀ kẹ́lìmà yẹn ṣùgbọ́n wọ̀ wá fẹ́ tiẹ̀ wá lọ pé ńgbà pé ẹ mọ wá lójú òpó ọlẹ́ ni ọlọ́run rẹ̀ sí wa ohun tó bá sì pé nǹkan fún wa làmọ̀ pé ohun tọ́lọ́wọ́n ọba adẹ́dà wa ń sìnkí ni tó pè é nìyẹn ló fi jẹ́ pé lápẹ̀rẹ̀ nísì kẹ́lìmà hijab ṣàpé lóde lárúbáwá lè pé kọ́dọ̀ ọmọ rí abọ́ ó lè jẹ́ hijab kọ́tìn ó lè jẹ́ hijab bẹ́ẹ̀ làwọn nǹkan mi aṣọ tí yẹn kẹ́ wọ̀ lásán ó lè jẹ́ ìjáàb àwa pé ọ̀rọ̀ ìsìláàmù là ń sọ kí lànàbì lọ́lọ́ ń pè ní ìjáàb ló fi jẹ́ pé nbí eléyìí náà fẹ́ wá lọ bí pé kí lànàbì pè ní àlàríbà kódà àwọn tó ṣáájú wa ní àwọn mùsùlùmí àná tọ́rọ̀ bá ti dì báyìí ànẹ́bì wọn mọ bí ànẹ́bì àwọn bí wọn ànẹ́bì mọ lo questioning method. nínú àwọn asalibu tedris method of teaching táwọn èèyàn máa kọ́ nílé ìwé tẹ́lẹ̀ mi ìtòrí ẹ̀ gba professor anabi salawatu rabbi wa salamu alayhi anabi àmọ́ wa lò pé wọ́n lágbájá ǹjọ́ ọmọ eléyìí pé pọ́lọ́wọ́ wa rẹ̀ gàgẹ́ ń lò fún anabi ọlọ́wọ́ pé alukọ́ọ̀rì à wà má àdìrọ́ọ̀kà malukọ́ọ̀rì à pé ẹ̀rí kọ́lọ́wọ́ pé ǹjọ́ ọmọ sọmọ nǹkan ti ń jẹ́ báyìí bẹ́ẹ̀ náà wà lọ sẹlẹ̀ anabi salawatu rabbi wa salamu alayhi tabakẹ́lá fẹ́ sóde lárúbáwá a sọ pé òun ti ń jẹ́ àlèríbà òun ni dèkìrúkà àhọ́ọ̀kà bí máa yẹ kẹrọ hù wà láwùbàlágà hù dálíkà òun náà ni ìmẹ́nuba ẹnìkan inú ọmọ ìyá rẹ̀ nínú rẹ̀ yìnyẹn bàtà dèkìrúkà àhọ́ọ̀kà ìmọ̀ àyẹ̀kú ni àhọ́ọ̀kà fil insani fil insaniya nínú jẹ́yẹn how fi àbí nínú ẹ̀sìn ó túmọ̀ pé èèyàn jẹ́ mùsùlùmí kò túmọ̀ kẹ́ mọ sọ̀rọ̀ ẹ̀ láìda nígbà tí èyí ti ṣe mùsùlùmí a lè mọ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láìda là ọmọ ìyá rẹ̀ nínú ìyẹn nìyẹn ọtọ́ ajé ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ló fi jẹ́ pé bí bá ti ṣe ń súnmọ́ sí bẹ́ẹ̀ ni aburú ọ̀rọ̀ ẹ̀yìn rẹ̀ ni ó ṣe mọ sí kíni ló ṣe mọ lágbo àti káwọn bà kánjú kódà wọn ni àtàwọ nǹkan náà áàbì í àfìfáàtì fi kódà àwọn ohun tó jẹ́ pé nǹkan tí ọ̀dà yìí tó fi ròyìn kódà kọjá pé ní arẹ̀ sàpé ń bẹ lárẹ̀ kò sí lárẹ̀ ṣe sojú ẹ̀ ló ń ṣe kí ni ló fi sọ. tó wá gbé wá a wá fi ṣàlàyé ẹ̀ wa lójú rẹ̀ fún wa. nínú tó nínú tíra muslim wa afọwọ́ náà gbé jáde mà nẹ́bí yìí ànẹ́bí pálọ̀ ní àá àwọn lè mọ́ mọ́ tí wọ́n lè wọ́n lè ṣe bí ànẹ́bí àdúgbò kan ni ọ́ kódà àgbọ́yé eléyìí tọ́jà àgbọ́yé òdì lẹ́lòmíì náà tí ń jókòó mùsùlùmí fi ń pè síláàmù ní ẹ̀sìn àjòjì tọ́rọ̀ ń wò pé ìrìn alárúbáwá lónìí ni ọ̀rẹ́tì ayé àpẹ èso ọ̀rẹ́tì àìkẹ́kọ̀ọ́ kò ọ̀rẹ́tì àbá tọ́lọ ni má ilẹ̀ ẹ̀sìn bí ọ̀jẹ́ pé kí ni ẹ̀sìn Yorùbá ni ẹ̀sìn Haúsá ni ẹ̀sìn Ìgbò ni ẹ̀sìn gbèrìgbèrì ni ẹ̀sìn Lárúbáwá ni kóyìnbó Lárúbáwá kì tó àṣẹ kan. alimam ló jẹ́ pé táàbà ti mú ta pè ní ẹ̀sìn ohun táwọn mú táwọn fi sẹ̀sìn àdín àwọn al ànábì ọ̀sọ̀ pé antum a'lam bi humuri dunyakum alámọ̀rí fẹ̀rífẹ̀ ra àtàyé lásán àyílẹ̀ mọ́ ìmọ̀ràn lásán lè ní fún yín bẹ̀ eléyìí pàṣẹ. látàrí báyìí ànábì sọ fáwọn sọ̀hábà pé atadurun mal ghiba ǹjẹ́ mọ tí di ọ̀rọ̀ ẹ̀yìn tó fún lárúbáwá ní tẹ́lẹ̀ náà nínú àṣà yẹn à gbogbo àwọn tí lọ wọn ni Allahu wa rasuluhu a'lam kẹ́lìmọ̀ yìí lárúkọ aláǹkà kóra dó ń pé eléyìí ni àwọn fi ń dẹ̀sùn àwọn Allahu wa rasuluhu a'lam ṣe gbogbo tó máa lo ismu àbí af'al ní túmọ̀ pé wọ́n ń sọ pé ìwọ náà kẹ́lì kẹnu rẹ iná ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dà nígbàtọ́lọ́ sí lẹ́fí ìmọ̀ níbi kan náà sẹ́kọ̀ọ́ wallahu ya'lamu antum la ta'lamun tí bó níbi ọ̀rọ̀ bá ń sọ àbí lọ yìí gbogbo yóò tó lè mọ̀ tọ́rọ̀ tó fún ọ nímọ̀ yẹn torí pé òun ló sọ pé ohun àṣejù ní àìmọ̀ kan ní jẹ́bẹ̀ wọ́n ni wọ́n ń wò sí ìmọ̀ àwọn sọ̀hábà wa ni ah ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ́mọ̀ ìkèrè kóhùn lọ́mọ̀ jù pé àwa gbọ́ túmọ̀ rẹ̀ yélédè wa ń lárúbáwá pé òun ti jẹ́bẹ̀ ni ṣùgbọ́n àmọ́ òun ti ń jẹ́ àlẹ́gbẹ́ àkíkọ̀tà ní sísẹ̀rí àti Islam tó kọ́ níbi ọlọ́run kọ́ wa kọ́ wa ní ẹ̀sìn li yu'allimukumul kitaba wal hikma wa yuzakkihim aw yu'allimuhumul kitaba wal hikma wọ́n yìí zakihim lọ́jọ́ pé tàbá ń sọ̀rọ̀ nípa àlùkò ayèdè lárúbáwá ni ànẹ́bì tí ọmọ ọkọ tí èkó tí ọkà ó ti yé òun náà ni ó tún kọ́ àwọn tí wọ́n ti ń kọ tẹ́lẹ̀ tí wọ́n ti ń kà tẹ́lẹ̀ ànẹ́bì wa ni ọ̀dà ń gbàtẹ́ ti lẹ́ẹ̀mọ́ yìí o ànẹ́bì ni òun ti jọ́rọ́ èyí dìkìrúkà àhọ́ọ̀kà bímá yẹ̀kìrọ̀hù dìkìrúkà àhọ́ọ̀kà bímá yẹ̀kìrọ̀hù òhùwà ìjọmọ̀ ìyá a fún wa pé ó lè jẹ́ ti ìbí èèyàn Nigerian Indian and Chinese gbogbo ìtàlẹ̀ jẹ́ pé tó ti ni ọmọ ìyá wa nínú èèyàn bí àwọn ẹranko náà ṣe ń jẹ́ ọmọ ìyá ara wọn nínú ẹranko kódà ìjẹ́ àyẹ̀wò àná kájẹ́ living things ó tún jọ pọ̀ pẹ̀lú pẹ̀lú ẹranko. ló fi jẹ́ pé àpọ́nlé tún bẹ fáwọn náà nípa ẹfẹ́ pa wọn ní ẹfẹ́ tírìtì wọn bá kẹrin níbo láti lọ́mọ̀ ní pé ó ń dèkìrúkà àhọ́ọ̀kà ọmọ ìyá rẹ nínú èèyàn nínú ẹ̀sìn tọ́sà ti dé èèyàn ẹgbẹ́ rẹ ìmẹ́nuba ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú nǹkan tí ò ní nífẹ̀ẹ́ sí àti gbọ́pọ̀ ní báyìí lágbájárí òfin júwe ẹ̀ àwọn sọ̀hábà wa dákẹ́ torí pé wọ́n jẹ́ nìkan tó jẹ́ olójú kòkòrò nípa mímọ̀ lọ́dọ̀ ànẹ́bì

okay what have you seen to this what is your opinion about this what is your view about this ọwọ́ ni wọ́n nẹ́bí o nǹkan náà fi àhí má àkúlù tó jẹ́ pé nǹkan tí mo sọ nípa ẹni tí sọ ọ̀rọ̀ ìjẹ́sọ tó kí mo sọ ń pa rẹ̀ ń bẹ lára rẹ̀ lóòótọ́ ńkọ́ lóòótọ́ kọ̀ fẹ́ o lè ní lóòótọ́ kéjì ṣe pé àyè títẹ̀rí àti ní kí n júwe fẹ́ béèrè fẹ́ wọ́n fẹ́ jọ ṣùgbọ́n wọn ò bí ọ́ wọ́n kàn fẹ́ bà á jẹ́ ni ó lè ní àwọn ń dọ̀tí èèyàn ni láì jẹ́ pé wọ́n ń ṣe tẹ̀pítìs wọ́n wádìí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ bá sùn pa rẹ̀ wọ́n fẹ́ fẹ́ ọmọ wọn kọ́ kìí ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn kan ní ẹ̀dáko abẹ́jọ dòwò pọ̀ kọ́ gbogbo àwọn eléyàn o lè sọ bó ṣe rí tí ò ní sí àbùmá àbọ̀ fẹ́ rojọ́ rẹ̀ fún ìyẹn tó ṣe fún ọ lákọjá jà mí ló lè sọ kó ti pé bẹ́ẹ̀ irú eléyàn kọ́ wọ́n lè wà níbi tó bá jẹ́ pé ohun tá a ní ń bẹ lára rẹ̀ yẹn tá a sọ lẹ́yìn ẹ̀ ní bẹ lára rẹ̀ ńkọ́ ànábì ni nǹkan ẹ̀fẹ̀ yìí tí nǹkan yìí bá ń bẹ lára rẹ̀ má tẹ̀kù ń tọ́ ọ sọ́npa rẹ̀ yẹn o fàkọ́dì tẹ́pítàhù òun tẹ́kù ń dìbà fàkọ́dì tẹ́pítàhù ó ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ó túmọ̀ pé ìsìláàmù fẹ́ ká tún ẹni yẹn ṣe ni kìtì kan fẹ́ ká bá a jẹ́ o sọ ọ́ lẹ́yìn ohun tí o sì ní dùn sọ ní ojú rẹ̀ ànábì wa ni kódà o wà ń lam yakun fi tẹ̀pẹ́ ohun tó ń bẹ̀rẹ̀ ní kí máa mi lára rẹ̀ ńkọ́ àdébí ọ̀wá dúró pé kí ó lè yí kọ́mọ́ gbọ́rọ̀ ní láàbọ̀ olùkọ́ àgbà salawatu rabbi wa salamuhu alayhi sallallahu alayhi wa sallam wà ń lam yakun fi ma taqul tó bá jẹ́ pé ohun tó sọ ń pa rẹ̀ yẹn ọ̀bá sí lára rẹ̀ o fàkọ́dí bahtahu ó ṣe kí ni ó ti purọ́ mọ́ eléyìí òun lọ wá nù hadith tí ìmáàmù ah, Malik tí wọ́n gbé jáde látọ̀dọ̀ afa Hanes nínú mọ̀wátọ̀ wọn látọ̀dọ̀ ẹnìkan tó ń pè ní mutalibu bunu hantob bó ti jẹ́ pé asaru tiẹ̀ ní isnadan ó ní dáàfù ṣùgbọ́n ọ̀rọ̀ yìí tá a kà yìí òun náà jẹ́ kọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ tó pé ẹ̀rí pé rìwáyà méjèèjì níta fẹ́ ka eléyìí náà nítumọ̀ pé definition kìíní jẹ́ gíbà tó bá ní what is backbiting to act a negative define rẹ̀ fún wa. nínú àdéhùn tẹ́lẹ̀ yẹn imamu Malik wọ́n gbójáde nínú mọ̀wátọ̀ wọn Abdullahi ibn Mubarak nínú síra àwọn az-Zuhud wọ́n ní òun náà ni pé ibi riwaya wọn ni à mina rajul ó nípa ẹnìkan ma la yuhibu an yasma ohun tí ò ní fẹ́ kó wọn ṣe kí ni kó wọn ń bi tó ní wà òun gbé wá fún kódà sọ ni ṣùgbọ́n kò ní fẹ́ kọ́ fóun síbi Yorùbá ní ẹni tí ó pò kú ọmọ kó kú ọmọ lòún pa tí ó túbọ̀ fún tí ó ṣe kíni tí ó dì hmm. lẹ́yìn náà ní wá bẹ́ẹ̀ ni wọn náà mọ̀ ń bẹ lára ṣùgbọ́n pé ọ̀ ń bà á jẹ́ àníyàn tó fi ń sọ ọkọ̀ jẹ́bi títẹ̀lé ọ̀rọ̀ yìí o kódà níbẹ̀ ni wọ́n á bí lè fẹ́ máa ń bẹ lára rẹ̀ ńkọ́ sàpé bá níbi wá fakọ̀d bá dáhù ó sì kí ni ọ̀parọ̀ mọ̀ definition ti ń jẹ́ alàríbà òun lélẹ̀ gẹ́gẹ́ bí àṣebéèrè tí ká kọ́kọ́ gbọ́ kí ni ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn èmi tí ń sọ̀rọ̀ yìí àti gbogbo wa lọ́nkọ́ mọ̀ yọ wá ń bẹ̀ ni ń bẹ lára àwọn àfa ní ń dàrin àwọn àfa o ń bẹ láàrin ẹbí ni ìyàwó kínní àti kejì lágbájá wí tàmẹ̀dú wí nígbò ń wá sọ báyìí bákan náà kódà láàrin àwọn tó jẹ́ ọlọ́lá àánú ìpè olóyè òkè ọsọ báyìí nípa bàbá olóyè ìsàlẹ̀ ọsọ fún bàbá pé òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà Al-Kùránì júwe fún wa pé ohun tí mọ́ líìdì sí òun náà nìtajà sùn ṣùgbọ́n tọ́lọ́ fẹ́ kọ́ fún wa tọ́fẹ́ kọ́ àwọn tí ọ̀tọ́ ó ní wà látàjà sàṣù wọ́lá àyẹ́gọ̀ sábò bá àdókùn bá àdọ̀. torí pé ìfimọ́fílẹ̀ nípa ẹni yóò mọ̀ líìdì sí ìsọ̀rọ̀ ara ẹni lẹ́yìn ni ká dé lágbájá pé mo bá ń sọ. tọ̀kẹ́ nítorí kò sọ yẹn yóò sọ ohun tó ṣe nígbà tí ẹnìyàn ò sí ń bẹ̀ yọ sọ̀rọ̀ rẹ̀ ní hmm. lẹ́yìn wà láyà ọ̀tàbù torí pé ọ̀kan mọ̀ lídì sí ọ̀kan ní pé tá a bá fẹ́ káfàrú nǹkan yìí tàbí ẹ̀ tí ìgbà burú bó ṣe lágbára tó àní ṣe tajasus ìmọ̀ gbẹ́ra ẹni ní ẹsẹ̀ ìmọ̀ fimọ́ sílẹ̀ nípa ẹni ìmọ̀ dẹ́ra ẹni lẹ́kẹ̀ kò ní wáyé ní al-iqtiyab al-ghiba ní òfin ìtumọ̀ tí ń jẹ́ àlàríwá. jazakumullahu khairan ni ọlọ́run bá ní sọ olùbánisọ̀rọ̀ ní ẹ̀sán olóore ìtumọ̀ tí jẹ́ gíbà láti gbọ́ yìí ọlọ́run mọ́sálá ìlà gbogbo ẹnì kọ̀ọ̀kan wa níbẹ̀. bákan náà ni pé àwọn onírànràn rẹ̀ tó pín sí kàtàrà lọ́bẹ̀ wọn. naam àní dààmú bíi eléyìí náà lóyún mo jẹ́ pé èèyàn náà pín sóríṣiríṣi bẹ́ẹ̀ gbogbo ni ìwà lòun náà pín sóríṣiríṣi àwọn ìwà àti mọ̀ pé ìwà kan nù ràn ọ̀rọ̀ ẹ̀yìn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀yìn ó yàtọ̀ sí ara wọn kódà ọ̀rọ̀ ẹ̀yìn ọmọ níbi pé gbólóhùn ẹnu gbàtà ní ọ̀rọ̀ ẹ̀yìn a máa wò pé gbólóhùn ẹnu nìkan ni ó sì kíni ni ó kó sínú kódà ó kó àwọn sign language sign language body language tàbí ẹni tí ò gbọ́rọ̀ nù ẹ̀dẹ́ èèyàn àbí tí ò lè sọ̀rọ̀ tó jáyà àbádìtì òun ni àwọn ọ̀fọwọ́ sọ̀rọ̀ Yorùbá sọ pé jáwé sẹ́nu kò ṣe kéde kò rí jà òdì kódà nítorí ọba ṣe báyìí fún kí lọ sọ ní àfáwà ẹni tàbá ṣe báyìí sí nǹkan máa tẹ ara rẹ kó lè sọ wọn ń tọ ni pé gbogbo nǹkan yìí ló kó sínú ni wọn fi jóyè wa pé ká tó bọ́ sínú ìrìn yìí gan á mọ̀ pé ohun tá ń pè ní al-ghiba la tatawaqqaf ala al-lisan qad yakun ara ìyẹn wọn fi ṣe gíbà ìyẹn wọn fi sọ̀rọ̀ ẹ̀yìn ìyẹn wọn sọ fún pé pé à ah, lágbájá pé kíní kan pé à ah, kíló tààrí náà ni ọ̀la ara mi ò ni yé pé. ọfọwọ́ nínú sọ fẹ́ ni ẹ pé kíni pé ọlọ́pàá wọn máa sọ pé tó lè fọlọ́ ń búra para rẹ̀ ọ̀yá lóòótọ́ ni. ó ní látàárọ̀ àtà wà náwó sí ìgbówó rẹ̀ ìgbówó rẹ̀ pé owó ló jókòó lé àpẹẹrẹ láti mú wa ká mọ̀ pé bí báyìí fi ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ pé ọ̀sán tó ti rẹ̀ pé ọ̀tàbáwọ̀ ọ̀tà owó lójókòó lé ní ẹ̀wọ̀nù rẹ̀ yóò ti mọ̀ pé eléyìí fẹ́ tó àṣírí mi tọ látàrí báyìí ni pé ọmọ bẹ́ẹ̀ ó lè jẹ́ pẹ̀lú ògìrà kódà ó lè jẹ́ pẹ̀lú rìn nínú rẹ̀ náà yorùbá mọ̀ mu wá tí ó fi jẹ́ pẹ̀lú rìn ní ọfẹ́ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ọfẹ́ fi si èyí ọfẹ́ tẹ ọfẹ́ wù ú kù lápẹẹrẹ ni yorùbá sọ pé bọba síwájú àti ro ọ̀rìn bọ kẹ́yìn àti ro ọ̀rìn síwájú àti ro àbí kẹ́yìn àti ro kò déédéé jẹ́ ọ̀rìn tí ó bá pé ẹni tí ń bẹ lẹ́yìn àti ro àti ro nífọ̀kànbalẹ̀ sí pé kìí sẹ́ni tí ó tàbùkù bá wà tó ń bá wà wájú rẹ̀ kò ní mọ jẹ ní ọmọ ọ̀sẹ̀ láńkú láńkú tẹ̀lé tó bá ti wà wájú rẹ̀ kò ní rìnrìn tùnú àṣírí pé tẹ mọ̀ pé ó lè rìn bíi tèmi làwọn kódà ó lè jẹ́ pẹ̀lú rìn tá a máa rìn lẹ́yìn ẹni tó jẹ́ àwọn ohun àwọn yomasilu masi yẹtọ àwọn ń sin jẹ jíṣẹ́ ń yẹ sọ ṣùgbọ́n àwa kí là ń ṣe yẹn à ń ṣe gíba kí ló ta bọ́sọ́jọ́ ní ìkàwọ́ ẹ̀sẹ̀ láńkúlá kó pé ọ́ àti bẹ́ẹ̀ ó túmọ̀ kó òun náà nínú kele nínú ran ọ̀rọ̀ ẹ̀yìn kódà kábẹ́ sọ̀rọ̀ yẹn ká mọ wá sin jẹ bẹ́ẹ̀ ń táwọn rẹ̀ lọ ká mọ wá sọ̀rọ̀ bí rẹ̀ pé fún àfi ń ṣe yẹ̀yẹ́ àrìkè mo ní bẹ́ẹ̀ láwùjọ àwọn àfáà náà ìkọ̀ ẹ̀ nígbà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ gíbà ní ń yẹn torí òun bú kù ní pé ìsọ̀rọ̀ rẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ni ìgbóhùn jáde ò sínú kápá àti ẹ ọlọ́run ọba ló fún kó wá ohun rẹ̀ irú ohun tí wọ́n mọ̀ sí kí ni ọ̀fọ̀ ni ẹni tó ń rẹ̀ ọlọ́run ló fún ó ní kódà ni wọ́n ti náà ẹ̀fẹ́ yàrá bú yẹn torí bó ṣe bọ́lọ̀ bó ṣe dá bó ṣe ni ngbọ̀ wàá lè dákan eléyìí bẹ́ẹ̀ lábẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn yẹn kódà nù tọ́lọ̀ ń sẹ́dílé mo fi ní ká tó ètò kó sínú ìran gan nínú àwọn tọ́lọ̀ ń la ìpè mọ́lẹ̀ fún nínú Al-Qur'an ó ní wailul likulli humazati lumaza alẹ́ humaza òun ni at-ta'nu fi an-nas bil ó ti kó bil-lisan wa bil-jawari bil-lisan ni bil-qawl alẹ́ humaza ẹ̀ tí wọ́n tábùkù àwọn yẹn yọ arúgbó á padà débẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni alùmọ́dà òun lẹ́nu tẹ́kọ̀ yóò ṣe intikọ́s yóò ṣe bìlìfẹ́ yóò bu ẹnìyẹn kù pẹ̀lú kíni pẹ̀lú ṣẹ́sí fáyà ó lè jẹ́ta ìyẹn mú wa ó lè kàrin bákan kọ́dà ó lè húkọ́ kẹ́ẹ̀fì mọ̀ wọn ni méjèèjì ló kó sínú rẹ̀ kọ́dà ọlọ́run sì là yìí tẹ̀lé ru wọn o àyíbárò wọn jókòó àyíbárò yẹn bẹ́ẹ̀ pààlà kì í sòun láàmú pìtàmọ́ wádìí ọ̀rọ̀ lọ́rọ̀ tó ọ káwá kó sínú ìran ìran rẹ̀ pọ̀ ṣùgbọ́n a lè mú bíi méje wá mẹ́. a rí alàríbá filbẹ́dẹ̀ ọ̀rọ̀ yìí lè wá táàmù sọ̀rọ̀ yẹn lẹ́yìn látara ara ẹni yẹn ara ohun tí ń bẹ lára rẹ̀ tí ò jẹ́ pé a fẹ́ fi júwe ní àníyàn tó dáa fúngbà tí nǹkan dàrú ṣùgbọ́n a fẹ́ fi tàbùkù rẹ̀ ní kátó pé lágbájá ọ̀rẹ́ rẹ̀ olójú kan àwárù ní olójú kan pé tó lágbájá ah, olójú kan yọ ọwá ní bínú olójú kan yọ pé eléyẹn sọ̀rọ̀ dáadáa ni ọ̀rọ̀ tí ọ̀dáa ni tàbí kò pé ah, ọ̀rẹ́ rẹ̀ eléyẹn yọ pé òun fi ń tàbùkù rẹ̀ kì pé ọ̀rọ̀ dàrú pé wọ́n pé ah, àwọn tí ń lọ rẹ̀ nìkan tí and secondly náà sì ní pé àwọn tó fi sọ yóò lè ní sojú ti kó àbùkù sọ pé à kúkúrú sàmbe tàbí kí o pé a ẹni tó kúrú láàrin wọn ni àbí lágbájá bọ̀dá mi kúkúrú ọ yàtọ̀ sí pé ọ ń sọ pé ha kúrú bẹ́ńjẹ kúrú bẹ́ńjẹ ha ṣe báyìí ni wọ́n dà wọ́n kéwù pé ha kúlù kọ̀ sí ìrìnsè ìtọ́ ọ̀rọ̀kọ́rọ̀ ni kí o gbọ́ akú pé ọ̀rọ̀ burúkú ni o ọ̀rọ̀ ebu ni bíi bẹ́ẹ̀ àbí pé ìyá dúdú họríhọrí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn ara ni kódà wọ́n fi pupa bú yẹn pupa tẹ́lẹ̀ mi tí ọ̀gbà tító bọ́lọ̀ ti da tó múra wọ́n tó lè fi bu ọ náà wọ́n lè kó padà ẹ̀jẹ̀ra ìgbó ẹ̀jẹ̀ra àbó ilé àwọn ilé ẹni tí yọ́n gbà kó pé ní ẹ̀jẹ̀ra àbó lára ni nì sábàbà pẹ́ ìrẹ́lẹ̀ kejì àlàyé ìbàfi nasabi kódà ìgbìràn àmọ́ fi sọ̀rọ̀ yẹn lẹ́yìn ilé yẹn ń bẹ lára Yorùbá náà tó pọ̀ ó di ife à mérí wọlé ara lé yín kí ni wọ́n mú wọnú ilé tó bá fẹ́ wọlé. àwọn gbórí síta ni. kọ́lá lèmi ọkọ̀ ní ásídẹ́ǹtì àwọn èèyàn mẹ́ta kú mbẹ́ àti fúlàní kan sẹ́nẹ̀kú fúlàní tó lè sọ fún bẹ́ẹ̀ tàbí kókó ìsẹ́nẹ̀kú ní sẹ́yìn pé ìran ẹ báyìí kọsẹ̀ òun náà tún sẹ́jẹ̀ sẹ́ni ní bá gbọ́ báwo ni ó rí ara gbéba náà lélẹ́yìn náà ní kókó ọmọ ọjọ́ pé ń ṣe ìntẹ̀kọ́ọ̀sì ìdí ẹnìyàn kù kálọ́gbàgbà kò nírìn agbáyọ̀ ò nírìn àtọ̀hún ni wá kódà àwọn sì àbẹ̀yà láàrin àwọn aráàlú pé à pé ọ̀gá àwọn ìsọmọ ìlú yìí àtọ̀hún ni wá ni o bí ọba bàjẹ́ bí ọba sọ eléyìí náà ara ilé lápẹ̀rẹ̀ bákan náà ni alàgbébà silhulk èyẹ lè ní ìwà kan lára ṣùgbọ́n ká bá fẹ́ tún ṣe anọ́lọ́run fẹ́ ká tún ra wa ṣe ló fi ní àmọ́ sọ̀rọ̀ ẹ̀yìn á ti bá a sọ̀rọ̀ pé lágbájá ọ̀dà fi pé òun rí i pé ìgbéraga ń bẹ lára yín ó yàtọ̀ sí pé nígbà táwọn yẹn bá ń pé ó ń gbéraga ni kódà ahun gẹ́lì mọ̀rẹ̀ láhùn bókò sáhun tí wàá pé ẹ̀sọ́ mi ní ẹ̀mọ̀ pè mí láhùn fi ní dìkìrúkà àhọ́ kàbí máa o ohun tí ò ní fẹ́ gbọ́ àbẹ́rẹ́ rẹ̀ nìkan tí wọ́n ní tọ́ba dàsùkò kò sọ pé ahun ni ẹ̀mọ̀ pè mí mọ́ láhùn ẹ̀mọ̀ pè mí láhùn ahun tí ò ní fẹ́ inú rẹ̀ ò ní dùn gbà tí ò ti nífẹ̀ẹ́ tá a ti lọ bá sọ̀rọ̀ pé láwà kan òun kan pé ọ̀dà yìí pé tí ọba jẹ́ pọ̀rọ̀ ọba dé bọ́yá ọfẹ́ fẹ́yàwó tí àwọn olùwà ní kílẹ̀ mọ́ ń palágbájá pé à ah, tọ́ wọn lówó lọ́wọ́ ṣùgbọ́n àti nẹsẹ̀ nu ara wọn gan torí pa wá sí bẹ́ẹ̀ ni o jẹ́kẹ́ nìkan pé alágbájá pọ̀lù ànẹ́bí ni ah, òrí lágbájá tálíkà ni o tàpé tálíkà <laughs> ànẹ́bí ni tálíkà ni kò lówó lọ́wọ́ lágbájá dùrọ́ọ̀bù lè nìsa ìmọ̀ lu obì o àwọn kẹ́ni ah, àjàlá ni o ìmọ̀ tíráwù kì í gbélé o tó lè ti farada ilé ẹ̀ yàtọ̀ torí pé láti ní àwọn àyè ọjà tó sáwọn àyè tíṣẹ́ rí àpé ọ̀kẹ́ fẹ́ tàbùkúrú ẹni bẹ́ẹ̀ gbìyà ó ń kárí mi ní ìdáwọ́ yàtọ̀ ó ń kárí mi ní kíni kí ló ṣe. kódà wọ́n ní àtàkàsọ kó lágbájá sẹ̀rí olùgbọ́dẹ̀ ó ń bínú fùfú ni tí o sì ní kẹ́kẹ́ sọ ní sojú ohun ọ̀rọ̀ ẹyin ni tó o ti lọ bá òun gangan sọ kódà tó bá lọ bá a sọ nígbà tí o ti ní fẹ́ gbọ́ ni wọ́n ní mọ́ sọ lẹ́yìn ẹ̀ àlọ́kọ̀ pé òjò òun ni al-ghiba bil umur al-muta'alliqa bid-dunya bí ká sọ pé ọlọ́rọ̀ púpọ̀ ni alásọjù ni alásọgbọnù ni tí o sì ní fẹ́ ká sọ ní kíni ìṣojú ẹ̀ àbí ká sọ pé alásọdọ̀tí ṣé alásọdọ̀tí ni gbogbo ọ̀rẹ́ mọ̀ dọ̀tí ni ẹlẹ́dẹ̀ ni kódà ẹlòmíkẹ́ lè gbó kọ́ni fún pé ẹlẹ́dẹ̀ ni kódà kìí níkàkún eléyìí náà kó sínú ó kú sínú ẹ̀ tọ́ba jẹ́ pàmò tó wá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn bí ká sọ pé lágbájá ó lè ní ká pé lágbájá òpùrọ́ ni àtúrọ́tà ni lẹ́yìn rẹ̀ tí ó sì ní fẹ́ gbọ́ tá a fi ń bà á jẹ́ kódà kó bẹ lára rẹ̀ kódà kó ṣe kí ni kódà kó bẹ lára rẹ̀ tọ́lá sẹlẹ̀ sáà nẹ́bì ni ìyàwó Aisha ẹnìkan wọlé pé alágbáyà gíga ànẹ́bì ni ó ah, ti sọ̀rọ̀ rẹ̀ ní ọ̀gá lóòótọ́ ànẹ́bì níbẹ̀ ni torí pé kò ní fẹ́ kọ́ gbọ́ ahun tó ń fi sọ sọlẹ́kàrí bẹ́ẹ̀ àbẹ́kẹ́lágbáyà hàn lágbáyà tí ọmọ àlọ́ aláṣẹ àbáà kínní ọmọ àlọ́ aláṣẹ nígbà tí ọmọ àlọ́ aláṣẹ ti lọ bá tà sàlàyé fún eléyìí ní ìran ẹlẹ́ẹ̀kẹ́ àrùn ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn orú rẹ̀ bẹ́ẹ̀ òun ni èyí tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú àwọn tó jẹ́ àwọn onímọ̀ àyọ̀rọ̀ onímọ̀ kan sàṣìṣe táwa fi pè é sàkíyèsí yẹn nínú ahùngbà táwa ń kọ̀ rẹ̀ tiẹ̀ pé àdìráwọn àfa àtọ́sọ báyìí àkúrí rí wọn kú ni o ọyàtọ̀ sí ti máa ń ṣe mọ́tòmọ́tò tí àwọn ọ̀pẹ mọ́ọ̀nì pàápàá jùlọ àwọn tó wájú àwọn àfa ńláńlá àbáwọn tó a sọ ní sọ pé àfẹ́ tàbùkù rẹ̀ bí àfàwà ibùnà àsákìr wọn sì gbé wá nu tíra wọn tí ọjọ́ pé àkókò àlìmọ́mọ́ náà wọn nà ni pé a sọ kò dé jáwọn kó afẹ́ tàbùkù rẹ̀ pé lágbájá ọ̀sọ̀ jìbá ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ báyìí ṣùgbọ́n àkúrí ni kọ́lá lápẹ̀rẹ̀ wọn má pẹ̀rẹ̀ tí wọ́n tọ́jẹ́ pé kódà àwọn ọmọ ìbùtì dá gan yóò ti yé wọn kò sì jẹ́ pa ti bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ ṣùgbọ́n afẹ́ fi rìdíùsì ìmọ̀ rẹ̀ wọ́n lòun náà kó sínú ọ̀rọ̀ ẹ̀yìn o torí pẹ̀lú òní fẹ́ ká sọ pé lẹ́fù rẹ̀ ní lẹ́fù àwọn ọmọ àwọn ọmọ kíni àwọn ọmọ ìbùtì dá torí pé òun náà ti dà fún àgbà nínú rẹ bẹ́ẹ̀ nínú rẹ ọ̀rọ̀ ẹ̀yìn tó jẹ́ ẹlẹ́ẹ̀keje nígbà tí mo ní àfẹ́ká mú wa fúnra wa ní sísẹ̀ntẹ̀lé òun náà ni èyí tó ní í ṣe pẹ̀lú àwọn tí ó jẹ́ pé wọ́n mọ̀ fihàn pé àwọn ń sáfáyé bóyá nínú onímọ̀ tó jẹ́ pé kárí mi ní ń bẹ́lẹ́ mi wọn. òun náà ni pé wọ́n kẹ́lẹ̀ mọ́ sọ̀rọ̀ ẹnìkan pé ah, kódà afáàfin ń gbìyànjú pé ah, àdéhùn ti bẹ lára rẹ̀ ah, alhamdulilayi ọlọ́run náà wà ń bẹ̀. ó lè pe lágbájá pé bẹ́ẹ̀ máa ti sọ́sọ́ táwọn adúgbò fọlọ́run yọ àwọn tààmọ́ tààmọ́ sí gọ́gọ́ tẹ̀lé àwọn olówó kí àmọ́ sí gọ́gọ́ tẹ̀lé àwọn olóṣèlú kí kí ọ sọ bẹ́ẹ̀ sọ gbogbo gbólóhùn yẹn wọ́n ní kìí sàdúrà lọ́fẹ́ sí ọfẹ́ wù kù nínú ẹ̀mí ọfẹ́ járáǹkì ẹnìyẹn ni ọfẹ́ járáǹkì ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní nínú àwọn akúbáwò àníwá ẹ̀lẹ́gíbà ni òun ni gíbà tó lè mú tàṣírà ìdínà àlùmọ̀rọ̀hìn àwọn tó ń ti bí fáwọn ará yé sá bí fáwọn ní so eléyìí tó pé omi ìmẹ́tọ́ kọ́kọ́ lọ sí wọn pé ah wọ́n ní aláàjì lábẹ́ ọlọ́run dẹ̀wọ̀ kọ́lọ̀ kọ́ sánú àdúgbò kọ́lọ̀ tó sánú àwọn kọ́lọ̀ tó fi yọ àwọn tó kónú àdẹ́wò rẹ kìí sàdúrà lọ fẹ́ sí ọfẹ́ búukú fi ṣe ròdò ha wọ̀ yóò kò fi kọ́sìdòwò ọpẹ́ so eléyìí ni àwọn ọ̀ràn àlàríbà níbi ẹ̀sìn béèrè afáàmì. ìsọ́kùnmọ́lá ọ̀kẹ́rẹ̀ ni kọ́lọ́n kọ́ bá ní sẹ́yìn olùbánisọ̀rọ̀ ní ẹ̀sìn olórí ẹbí àti sọ bákan náà wà ní pé àtàrà lọ síbi pé ẹ̀rín àwọn ọ̀nà wo lálẹ́ gbà ṣe ó ti jẹ́ pé wọ́n ti mẹ́nu àwọn kan lọ níbẹ̀ náà ṣùgbọ́n wọ́n tún bá wa àwọn nǹkan tí wọ́n bí ìmọ̀sọ̀rọ̀ rẹ ni lẹ́yìn lẹ́yìn náà eléyìí torí pé kúrò àbáṣe kàá lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfa kan ni òǹkàlùkù ẹja wà ní orí ra wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan lómi ti ń kà wọ̀nyẹn níbẹ̀ lára rẹ̀ làbá fi ní fa'in ibta qawman billadhi fi kàmẹ́sìlúhu فإن عبت قوما بالذي فيك مثله فكيف يعيب الناس من هو أعور فكيف يعيب الناس من هو أعور فكيف يعيب الناس من هو أعور وإن عبت قوما وإن عبت قوما بالذي ليس فيهم وإن عبت قوما بالذي ليس فيهم فذلك عند الله والناس أكبر فذلك عند الله والناس أكبر فذلك عند الله والناس أكبر أقبل قد سيدي أفاوى نعم كنا هو الأسباب الباعثة على الغيبة kí ni àwọn tí wọ́n tíyàn tí wọ́n fi di olùsọ̀rọ̀ yẹn lẹ́yìn tẹpẹta àbá ti gbọ́lẹ̀ yíyé àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àti wọn náà ilé tí ń dàrú látara ọ̀rọ̀ ẹ̀yìn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni àyẹ̀sùfìyà ghayzahu ghayzahu òun náà ní kéèyàn kó ti níbinú èèyàn wọ́n ti jọ níjà ìbínú yẹn lọ́wọ́ fẹ́ ṣe kí ni lọ́fẹ́ lò ọ́fẹ́ wo rẹ̀ sẹ́ńdì ìbínú yẹn pé òun ó sì rí pé òun kó ba òun ó rí pé òun já bó òun jára ń kì òun jára wọ rẹ̀ aláwọ̀ ní òwì bẹ́ẹ̀ sì kò lè jára wọ rẹ̀ tọ́lọ́wọ́ bá ti ṣe kí tí ọba

síbẹ̀ iná ìjọ pàtẹ́ mọ̀ pé ráńdí pé màláìkà ni ó pé you are my angel <laughs> ẹ̀dọ̀ pé angel àwọn màláìkà láyà ọ̀sùn náà lọ́à àmọ́ àmọ́ra mu ìyàwó jẹ́ ọ̀yọ́fà ọdún ẹ̀ máa yóò máa rò you are my angel mo ti sọ ni pé ọ̀sọ̀ di saint ọ̀sọ̀ dẹ̀ ti sẹ̀ bẹ́ẹ̀ sì ni lánàá lẹ́fọn pọ̀ rí ara yín nígbà tó ti mọ̀ pé dọ́kẹ́ mbẹ́dẹ́ padà gbéra yín kọjá àpò tẹ́ẹ̀ ń bẹ̀ yẹn náà ẹ̀ mọ́ sọ̀rọ̀ ara yín lẹ́yìn bàbá tara alẹ́ wa ní ọ̀pọ̀ àníra ní àníra lọ́wọ́ o torí bó ṣe lórí náà ni wọ́n mọ̀ rí alákọ̀ọ́kọ́ nìyẹn ìbínú ká gbìyànjú tí ó bá síjà láàrin àwọn olórí síra wọn òun ni mo sọ̀rọ̀ ara wọn lẹ́ẹ̀pẹ́ lágbájá ní báyìí lè rí tàbí náà ní báyìí lè rí báyìí lòun náà rí tí ó bá sí láàrin lọ́kọ láya wọn tiẹ̀ ní tẹ́tí gbẹ́nì kankan ó túmọ̀ pé tíjà bá ti ń bẹ gbogbo ẹni tó bá ti níjà láàrin rẹ̀ sẹ́nìkan yóò mọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn o kódà èmi tí ń sọ́tọ́ wọn ń bá nìkan jà ọlọ́run kúkú ara ohun tọ́lọ́run fi ní ẹ̀ríṣẹ́ ìrùkí àbẹ́yìnàkùn àdáwà wọlé bàkúdà yọmọ ju ìkórira àti bínú yọmọ ju ẹ máa ti ń bínú tí ọmọ sójà lè ní sikini tí wọn náà ìpètí iná bá sikini tó bá gbóró tán sẹ́yìn fi ṣe nǹkan iná tí ń jáde gẹ́gẹ́ kọ́ bàtí iná kóra wọn ṣe nǹkan gbogbo wọn bá yọmọ ju ni tó jẹ́ pé tọrọ máa ń jáde nígbà tí bínú bá ń dé gbogbo ohun tó bá bá yọmọ kọlù ni yóò bà àpọ́nlé alápọ́nlé jẹ́ yóò bọ̀ wọn lọ́wọ́ àbí àti ìdébi aburú bí ìbàgẹ́ngẹ́ ọ̀sẹ̀ pé níbi kíláwà àwọn tí wọ́n jẹ́ kí èèyàn di bẹ́ẹ̀ kó di ọlọ́rọ̀ ẹ̀yìn ẹlẹ́ẹ̀kejì ni mujamalatul asdiqa mujamalatul asdiqa kéèyàn fẹ́ mọ jámálà àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀fẹ́ sọ pé ìwọ dáa lágbájá lọ ọ̀fẹ́ já ránkì lágbájá abẹ́jọ́ ojókòó pé káàtì ẹ̀ mọ́ panu ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́mọ̀ wá sọ ibẹ̀ lápẹẹrẹ láwọn ìjókòó káàkiri eh, ìjókòó àwọn èèyàn lẹ́sà yóò fi lùsẹ́ àn síwà ìkìsáàrì mi kí ilé wà kọ́ọ̀lì ó dàbí mẹ́nu táwọn ẹbí sọ̀rọ̀ lára níbẹ̀. so látàrí báyìí tó fi jẹ́ pé ọfẹ́ mọ́ra rẹ̀ yọmọ wa rẹ̀ ní géètì àwọn míì obìnrin wọn sí lọ́dọ̀ ọkọ rẹ̀ tó ń bá pé méjì àbí wọ́n pé mẹ́ta yọmọ ọba lágbájá jẹ́ yọmọ wa pé yọmọ wa ròyìn ti ara rẹ̀ ń ṣe mùjámálà ara rẹ̀ tàbí tó ní o fi já wọn lọ́wọ́ báwọn kẹtọ́ ń ṣèbàjẹ́ yẹn òun náà tó á fi kun àìfúngbà lérò pẹ̀lú mùjá mọ̀lẹ́tòlè àti dèkọ́ ọba àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n ń sọ̀rọ̀ ọmọlàkejì wọ́n ń sọ lẹ́yìn láìda wọn náà wá di pé à ẹjẹ́ tó fi kan kun fún yín tẹ́sán ni kékeré ni torí pa ọ̀fẹ́ kínú wọn bàjẹ́. tẹ́ ẹ bá ti ń ṣerú eléyìí ẹ padà dọ̀tá ara ilẹ̀ àwọn nìkan ni wọn ní dọ̀tà ara wọn. ẹlẹ́ẹ̀kẹta ni madihu nafs bìtẹ̀ǹkìzì lọ́wọ́ yìí ìyínra ẹni ó ti fẹ́ kó sínú alákọ̀ọ́kọ́ yìí látàrí pé wọ́n fẹ́ já láránkì ẹnìkan wọ́n mọ̀ sọ pé à lágbájá sóhun lágbájá lẹ wá kà sí èèyàn lẹ gbọ́ tèmi lọ́dọ̀ àwọn obì àti lọ́dọ̀ ọkùnrin méjì náà ẹ̀fẹ́ jọ ẹ̀yìn méjì jọ ọkọ̀ nínú tẹ̀ mọ̀ tẹ́lẹ̀ pé à àbí tí ń fẹ́ lágbájá kálẹ̀ tó kí tí ọ̀tọ̀ nínú ẹ̀dùn tẹ́lẹ̀ pé ẹnìkan ti jẹ́ khatiru ẹnìkan tó ti bẹ́ nìkan sọ̀rọ̀ báyà wò bí ẹ ti gbọ́ ọ̀wá ló ń ba àjẹ́ lọ́dún ẹ̀ àbí ọ̀tí ẹ̀ mọ̀kọ́ nìkan ti bá a sọ̀rọ̀ kò tí ì gbà fẹ́nì kankan ẹ̀ wá pé méjì ọmọ àlọ́ wá lè fi rẹ̀ sílábáyà ti ń bọ̀ sọ̀rọ̀ àtọ̀ mọ́ni sílẹ̀ ó ṣèwádìí fúnra rẹ̀ kìí ṣèwọ́ tẹ̀ ẹjọ́ nẹ́jà yọ lọ́mọ sí kíni. lọ́mọ bẹ̀tì jẹ́ jẹ́ ń tajà àti ìyìn ara rẹ̀ yọmọ wa mẹ́nu bà àbùkù ti ẹnìkejì rẹ̀ ṣètọ́ọ̀nù ní mọ́jẹ́ yìí ò sí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni alhasad ọfẹ́ kóore ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́ bọ́ kóore ọwọ́ rẹ̀ ó sì bọ́ kò pé kọ́lọ́hún ó gbé fún ọ torí kọ́lọ́hún ti kọ́ ohun tí ó tọ́ sí kó wá eléyìí náà mọ̀ bì pé bàtàn bá sọ bó ṣe rí yọ jáde kó lè ọkọ̀ tọ́ bá sọ bó ṣe rí wọ́n lè gbàṣẹ́kù lọ́wọ́ rẹ̀ àpàtì ní ìgbẹ́rẹ́ lẹ́sẹ̀ yọmọ ti bẹ̀ sẹ́lẹ̀ kódà pẹ́tísàn tí ìwà ẹ̀kọ́ bá bi wá àyíkẹ́ yẹn lọ competition against ó pẹ́ níta competition against ẹ̀sán ti lọ bá sọ̀rọ̀ competition náà kó sí kíni ó kó sí abẹ́ rẹ̀ nígbà tó bá jẹ́ pé nìyẹn àti kíni àbá sọ̀rọ̀ ká pè sákèsí pé lágbájá ohun tó ń ṣe yìí kìí sara rẹ̀ èmi ò sì lè parọ́ tọ́jà bá bí mi ń sọ ò èyàn ò ṣe bẹ́ẹ̀ ọwọ́ jẹ́ pé bí ọ̀sán ṣe ṣubú níbi iṣẹ́ òun náà ni ohun tó jẹ́ kíni tọ́jẹ́ gáyà àti ẹ lọ́jẹun tí ò ń lé eléyìí náà kì í ṣe kíni kì í ṣe ara rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún nínú rẹ̀ tí wọ́n bírù nǹkan bẹ́ẹ̀ tí wọ́n fi di ọlọ́rọ̀ yìí òun náà ni ìfìyẹ̀sẹ̀yẹ àlẹ́ ìṣá àríkíbalẹ̀ sọ̀rọ̀ bí ẹni tí ń rìn tí ọjà mọ̀kúnlẹ̀ kan àbáwọn tó jẹ́ pé àwọn tó wọ́n jẹ́ àwọn aláwàdà àwọn entertainer àbáwọn lè ń pera yín ni ẹ̀rì pé kódà pẹ́sẹ̀ntì orílẹ̀-èdè àwọn yẹn sì wọ́n ń sìn wọ́n mọ kálòlòbí rẹ̀ ẹlẹ́sẹ̀ níyàn tó bá débi aburú à ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn kí ló tó òfin jẹ́ sójú rẹ̀ pé ẹ fẹ́ fi wọ́n fẹ́ mọ fi ẹnìkan sí ẹ̀yẹ́ láti fi pa àwọn kẹlẹ́rìn pé ẹ fi ń káàtì fọ́ọ̀nù fọ́ọ̀nù kọ́ ló fi ń káàtì o òun fi ń káàtì ìyá ọlọ́run ọba kalẹ̀ di ara rẹ̀ lálùkìyàmà pé pé òun járáǹkì ẹ nìyẹn ni kódà anabi sallallahu alaihi wasallam ó ní ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ hasabi imurihin bẹ́ẹ̀ hasabi imurihin nílẹ̀ ṣàrù ó tó èèyàn láburú tó bá ní ẹ̀wọ̀n ọ̀làburú kan lẹ́rú ọ̀làburú ó tó ilé ìgbésù ọ̀làburú tó bá ní mímọ́ ó ní àyìnyá kẹrọ àhá olùmùsùlùmà pẹ̀kọ́ ọmọ yẹpẹrẹ ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí. ìran ẹlẹ́ẹ̀kẹfà nínú tí wọ́n fà wọ̀nyẹn di ọlọ́rọ̀ yìí òun náà ni ìdìhárù rahma kéèyàn ọmọ ṣebí pé òun fi ìláàánú hàn sáwọn èèyàn kì í ti pálánú wọn ni so pé a lágbájá lẹ́wọ̀n pé a kò kírun mọ́ kò tí kírun mọ́ àwọn tí wọ́n fi sọ́ọ̀tù bá fún un pé ni máa wò pé lágbájá kírun lágbájá ti ń farugbọn rẹ̀ nísìn ọlọ́run ti dẹ́ lágbájá wò ní sẹ́kọ́ yẹn mọ̀ wò pé à ọlọ́run ti dẹ́ kẹ́ lè mọ́ bá sàdúrà yọ nínú àdẹ́wò ni òun náà ni takalluful ghadab lillah kéèyàn ọmọ bínú bíi pé ń bọ́ lọ́hùn bínú bínú torí tọ́lọ́hùn kò sì bínú torí kíni kò bínú torí ọlọ́hùn torí tọ́lọ́hùn orí ẹ̀ ti ń ṣe bàjẹ́ ah kí ló dé tẹ̀sí takò fi ọlọ́hùn báyìí tẹ̀sí báyìí tẹ̀sí kíní kan yọ ọ̀wá ni wí níwọ̀n ní pẹ̀lú lìsánù nàṣíhà kọ́ lìsánù kọ́fẹ́ tú àti ìdọ́fẹ́ sọ di ẹni àbùkù ní tí ọmọ fi wì ilé ni ohun tá a fa àtàrà jílẹ̀ kẹ́kẹ́ fa in ẹ̀bùtà qawman bílẹ̀. fa in ẹ̀bùtà qawman billadhi fika mithluhu. nígbà tí ọba ń fi àléébù kan àwọn èèyàn wọ́n ròyìn wọn fáwọn èèyàn pé báyìí lágbájá rí ohun tó sì sọ ń pa àwọn yẹn. billadhi fika mithluhu. ẹrẹ́gì irú rẹ̀ náà ń ṣe kíni lára tiẹ̀ náà à ní wáàtì sọ pé sago ń ṣe kíni sago ń búgò. pé wọ́n pé ìkòkò ń bú kìíní pé wọ́n pé kẹ́tù kọ́lé pot black àbí ipe kẹ́tù ìkòkò kẹ́tù ń pe pot dúdú gbogbo wọn ọmọ náà eré lẹ́yìn wọn iná dúdú wọn ni. olójú ojú tiẹ̀ náà dà ìwà rẹ̀ gẹ́ dà ọkàn rẹ̀ dà ọwọ́n bá bùkún nìkan ọlẹ́nìkan yahun na náà di yahun tó sọ èmi tí ń sọ̀rọ̀ kémi ní owó ra mi àbùkù tí ń fi tí ń fi ròyìn rẹ̀ ṣé ò sí lára tèmi náà ìmbá gbarí pẹ̀lú ẹ̀ kọ́dọ̀ ń gbà wọ́n bí ọ̀kẹ́ náà wà fún pé tó bá tiẹ̀ jẹ́ pọ̀ fẹ́ sọ̀rọ̀ yìí nítorí wọn bá tiẹ̀ sọ̀rọ̀ yìí òun òkú ń lè sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn ọ̀rọ̀ ìyá òun àti àbó òun ọ̀yà mọ́ sọ lẹ́yìn. fàkàyí fàyè ìbùnà sàmánì wà áwárò fàkàyí fàyè ìbùnà sàmánì wà áwárò. apá amọ̀kẹ́ tó fi ní ọ̀rọ̀ ìyá òun àti àbó òun lòun mọ̀ sọ lẹ́yìn tí wọ́n bá fẹ́ gbàgbé ẹran mi létí bàbá débẹ̀ lọ́la pé á jẹ ọ̀rọ̀ yìí kù ní káwọn yóò lè kù wọlé نعم قل وإن عبت قوما وإن عبت قوما بالذي ليس فيهم فذلك عند الله والناس أكبر فذلك عند الله والناس أكبر ó rẹ̀ lè ti júwe bí ọ̀rọ̀ yìí ṣe lágbára tó tí bá sọ ó kódà ó lè jẹ́ èèyàn wọnẹ́ kó tó wà nìjẹ́ náà lọ́mọdé àwọnẹ́ wọ́n tọ́ ẹni ètò tó àlágbára ju ó tọ́ pé ìrìn méjì ni báni ní bẹ́ni ẹ ti bẹ́ẹ̀ níbi pé dìkìrúkà àhákà bìmá yẹkìráwù áwù bìmá fíì ẹ wọ̀ yẹkìráwù àyẹ̀sùmá ohun tí mẹ́lára ẹ̀ lọ́wọ́ tọ́lọ sọ ìran ẹ̀ka nìyẹn ẹ̀sẹ̀ lòun náà bíbà náà lòun náà jẹ́ torí pé kí ìsáyè tọ́tọ́ gidi tọ́ba wá jẹ́ pé òun tó wá sọ kò wá sí lára rẹ̀ máa lé ìsàfí ìbòdì wá náà. wà á ní ìbúta kọ́ ó máa hàn bí lẹ́rì ilé ìsàfí ìbò. فذلك عند الله والناس أكبر فذلك عند الله والناس أكبر. ṣé mo ní tí máa ń jalè tí wọ́n á pè lólè yóò bí nínú ni pé ó tó àṣírí mi fún un lágbájá kò sì bá mi sọ pé òun sì ń ṣe ọ̀dà ǹjẹ́ bá mi sọ rí ẹ wá ló ń bà mí jẹ́ lọ́dọ̀ àwọn tí ọmọ mi ní olè èyí tí ó kù nìyẹn ṣùgbọ́n tí ọba sí lára rẹ̀ à kódà yóò ṣe pé tako lè pé ohun tí ń bí mi nú ni pé mo mọ̀ pé mi náà ń sa ìdá ṣùgbọ́n mo bá mi sọ rí ẹ wá fẹ́ kí n da lábùkù lọ́dọ̀ ẹni tó wọn ò sí kí ni tí ọmọ òun ní ọ̀dà alákọ̀ọ́kọ́ وإن عبت قوما بالذي ليس فيهم فذلك عند الله والناس أكبر فذلك عند الله والناس أكبر Ah, wọ́n lé lẹ́ni tí ò sí lára ẹ̀ ló fi ń ròyìn rẹ̀. À ó ń gbéraga ni, àwọn ni, kò sí ohun tí kò wọ́n mọ́, alábùkù èèyàn ni, gbogbo nǹkan tó sì ń kà ò sí lára rẹ̀. Wọ́n ní, ah, eléyìn o lọ́dọ̀ ọlọ́run ọba wa Allah ọba tó dá wa tọ́mọ ẹni tó ń júwe tọ́mọ wọn náà nǹkan ńláńlá ni o torí pé àlẹ́gí ibà mí nílẹ̀ kàbá ẹ̀ ọ̀rọ̀ ìgbà tẹ́lẹ̀ nínú ẹ̀sẹ̀ gbáǹkọ gbì lọ́wà tá a bá kó sí ewu rẹ̀ àtọ̀nẹ̀wò lágbà jáde gbogbo àwọn tá a bá ti kó sínú ẹ̀ lọ́la á gbọ́ ewu tí mẹ́ta fi mọ̀ pé mí kàbá ẹ̀ wọ́n tó bá ti pé ẹ̀sẹ̀ kẹ́jẹ́ kàbá ẹ̀ pé gbáǹkọ gbì ni ẹ̀sẹ̀ tó lè múni wọnẹ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí iná bá ti ń bẹ́ẹ̀ wọ́n fi wá ní lọ́dọ̀ ọba dẹ́dà nǹkan ńlá ni o ó dà àtá lọ́dọ̀ èèyàn nǹkan ńlá ni. fàdálíkà ìndà ọlọ́ọ̀rì wọn náà ṣe àkúbárò fàdálíkà ìndà ọlọ́ọ̀rì wọn náà ṣe àkúbárò. àbí Allah subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn kọ́ńlá wa kò nínú aburú yìí gbogbo ẹni tó ti kó sínú wa tá a bá ti ṣe rí ọlọ́run já mérí bọ́lọ́dọ̀ àwọn tá a fẹ́ torí ti hmm. wọ ẹ̀dá àti wọ ọlọ́run ọba wa ni allah subhanahu wa ta'ala tá a bá bọ́ sí báwo láti takhallus báwo láti bọ́nú ẹ̀ àti aburú rẹ̀ tá a fi ń tẹnumọ́ ọba yìí ní ọjọ́ ọ̀la kápàdé ara wa níbi tí a ti sin ojú òpó lẹ́nu. jazakumullahu khairan nù pẹ̀lú ògbó ọlọ́run ọba àlékẹ́lá bí ìní àgbè ní pọ́lẹ́tì lẹ́yìn tí wọ́n bá di ọ̀la pẹ̀lú ògbó ọlọ́run ti mọ tẹ̀síwájú fún àǹfààní ìjọba fẹ́ ṣe fún ètò yìí tó wa láti tún mọ tẹ̀síwájú bí a ti sọ níbẹ̀rẹ̀ tó ká má gbàgbé àkáǹtì nọ́mbà wa alihuda islamic development foundation lórí àkáǹtì nọ́mbà tó lọ pé zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine kì í sọ àwọn tó lo báǹkì nìkan là ń pè fún àwa tí a mọ́ níwájú àwọn sálámù sí wa náà nígbà tí a bá ti ríra wa kí a mọ́ gbàgbé ọlọ́run yóò lò wá ní dáadáa ní sábàbí dáadáa fún sábàbí. orí nọ́mbà tá a mọ̀ pè zero seven zero sixty two fifty nine ninety nine ninety four àbí zero eight zero seventy six zero three nine six one four náà ẹ ti wà pẹ̀lú orúkọ yín bí tẹ́tí ń pè. orúkọ yín. orúkọ mi jẹ́ olùkádà ara alága ti pẹ̀tẹ́. náà ìbéèrè yín. ìbéèrè mi ni pé nígbà tí a wà ní ilẹ̀ haúsá ládùúgbò kan àwọn tí wọ́n jẹ́ aláàbò ara yẹn bí bóyá ẹni tó jù fún wọn máa sọ ní ìkáfò mẹ́káfò. àwọn náà sì ń bá wọn pé kéèkì ṣe pé bóyá ọ̀dọ̀ lọ pé báwọn ṣe máa ń àwọn ni àlébù tó ń bá níwọ̀n fi ń pè wọ́n. tó jẹ́ pé irú ẹni yẹn ọba nínú jẹpẹ pé bẹ́ẹ̀ nínú rẹ̀ tàwọn sáré pé mèkáàbò is mèkáàbò mèkótó is mèkótó mèkátara is katara sọgbà ti nígbà tó jẹ́ pé ọba ń nínú jẹ́. inú wọn wọn bẹ́ẹ̀ ni àgbà tó ń sọ̀rọ̀ rẹ̀ pé bàbá gbọ́ ó ti jẹ́ kóun náà ti gbà kọ́ káàkà bùkù náà bá a lè fi irú bẹ́ẹ̀ nínú ẹ̀hún tá à ń sọ. ẹ ti wọlé fi orúkọ yín múlẹ̀ kí n pè. Maruf lórúkọ mi láti ṣàfihàn. náà mi béèrè níta. ìbéèrè mi lọ báyìí pé irun àsìkò tá a wà ń bẹ̀ yìí. ìjẹ́ kìrìsìtẹ́nì ó lè gbé nǹkan wá fún yàn pé sọ̀rọ̀ mo fi yọ bẹ́ẹ̀ni. ìgbà pẹ̀kẹ́ pé ní nǹkan mi ni òrùpá àwọn ọmọ rẹ̀ yọ sàká. bóyá bí kí ó gbé olùgbéra ètò wá fún yẹn. ó gbẹ́bùn wá ẹ̀sìn sùúrù ó gbẹ́bùn wá fún yẹn mọ́ pé ní sàká onígbé wá fún kọ́sọ́ pé sàká ni wọ́n pè fún ọ̀yà kò ti gbọ́rọ̀ yìí torí pé ohun tí jẹ́ ìdámẹ́wàá àti alàgbà ni ó ṣe kí ni ni ó gbà so ni pé ìsìláàmù pé ká gbógun ti ẹni tí ò gbógun tì kì í ṣẹlẹ́sìn ó ti yé pé kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ti pè é yàn ẹni bá ń pera ìbẹ́ so ọwọ́ fún wa ní nǹkan lẹ́bùn pé tọ̀ á gbà lọ́wọ́ rẹ̀ kò sábòrú kan bẹ́ẹ̀ kódà nìkan náà pé lánàá ẹ̀yìn táwọn jọ ń gbé lọ́jọ́ kìrìsìtẹ́nì ọwọ́ ń gbóúnjẹ fún yàn ní àá àákẹ́ wọn ti bí pẹ́ni ọlọ́run pátápátá bíi pé bẹ́ẹ̀ wá sí nígbà tí ò sáwẹ̀ ó gbà kó òbéèrè wọn jẹ lọ ni o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so kò sábòrú kẹ̀kẹ́ ńbẹ̀ gbogbo ìfún wa tábà ti mọ̀ kó kì í ṣe pé ẹlẹ́dẹ̀ ló kì í ṣe pé tẹ́tẹ́ ní fi ṣiṣẹ́ tí ò jẹ́sẹ̀ wọ̀ ní ṣe tí ọbẹ̀ ajẹ́ pé nta wá gbígbà wọn lọ́wọ́ àwọn ìkọlẹ̀ kókòrò àwọn àfáà kẹ́ ń gbà lọ́wọ́ wa àbáwọn mùsùlùmí kẹ́ ń wa tí ọba jẹ́ tẹ̀sẹ̀ kọ̀ sábúrú kan bẹ̀ láti mọ̀ kó kè é ṣe nǹkan ìwò náà. kì í ṣe lásìkò tí àyè gbà á ọlọ́run kó jẹ́ ọ̀dà fáfá wa tọ́lọ́ lásìkò mi ta ní gbà tó bó ṣe jẹ́ mi. náà ẹ ti wọlé orúkọ yín bí kẹ́ ń pè. àwọn àlejò orúkọ mi nípa nẹ́sì dámì láti tẹ̀gbọ́ tẹ̀lé sára. ẹjọ́ ní àsìkò yìí pé ẹran fẹ́ kí ásámù àgbo mélòó lẹ́yìn láìsámù ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n ní aago mélòó ni ásámù ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìṣáyè ti ń wọlé láti bíi eight báyìí láti aago mẹ́jọ báyìí ìṣáyè ti ń wọlé ìgbà tí sáyè bá ti wọlé ẹgbẹ́ pé sáyè láti ṣáájú ásámù náà ti wọlé ẹ̀yin àti jàmọ́lẹ́ wa jọ wò ó tẹ kọ́kọ́rọ́ ẹ wà dọ̀ fà kókò sí tó ń jẹ́ nu. náà ẹ ti wọlé orúkọ yín nígbà tí ń pè. Àwọn àlejò àti lọ́ba kan. Àwọn àlejò àti lọ́ba kan. Aláṣìṣọ́ aláṣìṣàjì. Náà ìbéèrè yín. Náà nípa Ansam. Náà. So àwọn pé rákà márùn-ún. Rákà márùn-ún lásámú ẹ bá lọ bí tẹ fẹ́ béèrè tẹ́lẹ̀ ẹ má sọ pé yìí ti mọ̀ ẹ má sọ pé yìí ti mọ̀ ẹ béèrè tẹ fẹ́ béèrè èèyàn bá gbogbo jama adamu yẹn tó bá kú bí ni èèyàn ti jọ yẹn so ṣé tí a bá tí wọ́n bá sára òtún bá ti fẹ́ sí èèyàn da méjì yòókù padà ni àbí èyí tẹ́ ẹ bá yẹn nìyẹn. so ohun tó wà nínú súnmọ̀ ni pé ànábì àmọ́ kí mọ́kànlá ànábì àmọ́ kí mẹ́tàlá tó ń lò sí ajẹ́ kó ti ló ń kà yẹn níbi tẹ́ bá ń kí pé mọ́kànlá ni wọ́n mọ́ kí èyí tó kù yẹn náà ẹ̀yìn ní òkì náà ni tó pé

ẹ̀dá mi fẹ́ bèrè ẹ̀ka. Ǹjẹ́ gbogbo ẹ̀dá sáfẹ́ ní àgbà rẹ̀ jẹ́ akílè mọ̀ fi àwẹ̀ ọ̀hún àti mọ̀ fi sábò sí ọmọ làkejì. Àyìn náà ti mọ̀ sí ohun tẹ́ bèrè. Ìlú tẹ̀lé àgbo. Àní ń bọ̀ ẹsẹ̀ kúrò. Ẹ mọ̀ jẹ́ kájí kọ́rọ̀ ọ̀ka wa la pé ohun tá a ti mọ̀ náà láti mọ̀ bèrè. Ẹ ti mọ̀ pé àwẹ̀ ń bẹ agbàwẹ̀ agbàwẹ̀ àbòsí ọ̀dà kò sì lérè. Ṣùgbọ́n ká wá sọ pé ìjà tó lè mọ fi àbòsí ṣáà tó mọ̀ sí nínú àwẹ̀ ohun tí mo kàn fẹ́ béèrè bẹ́ẹ̀ ni pé ìjẹ́ tí a bá ń gbà wẹ̀ ní ká tún máa ń padà wá dẹ́yìn padà lọ bá àwọn tí kì í ṣe mùsùlùmí àmọ́ wá ń sọ fún wọn àwẹ̀ tá ń gbà tí mùsùlùmí gbà náà gbà kì í ṣe àwẹ̀ pé àfi ọlọ́run ló ẹwọ́ ní ìpàkẹ́ rẹ̀. àfẹsẹ̀ kí ni ẹsẹ̀ rí ẹ mọ̀ jẹ́ kí bọ́ọ̀lù ti ka yín lára mo ti understand ló jẹ́ kẹ́ ẹ bí ẹ sọ ní ìlà àkọ́kọ́ tẹ́lẹ̀ kì í ṣe gbogbo ẹni tí ń pera rẹ̀ ní mùsùlùmí ní mùsùlùmí we have Muslim by name but non-Muslim by faith. so díẹ̀ eh, bó ṣe jẹ́ nìyẹn àwọn tẹ́ ẹ̀ rí yẹn ẹni tó bá ti ṣe nǹkaru ààwẹ̀ tá à ń gbà pé kì í sáwẹ̀ kì í sẹ̀sìn káfíìrì ni wọ́n ẹni bẹ́ẹ̀ kódà àlèmọ́ sí níbi ìdájọ́ tá a ti gbé ìdájọ́ dìde lọ́wọ́ tó bá dé láti kìyàmà tó lọ́ máa ń gúrùpù mùsùlùmí ẹ kẹ̀rí tó ní dìde láàrin mùsùlùmí ni ẹ má dara yín láàmú abẹ́lọ́n kọ́lọ́n kọ́ dárú ẹni bẹ́ẹ̀ náà kọ́ dáa padà sínú Islam kọ́mọ́ kúrò ní ìkókò. àǹfààní àwa tí a bá fẹ́ ṣe ìkúnlọ́ fún ètò wa gẹ́gẹ́ bí a ti sọ síwájú zero zero zero five one zero three one seven nine nígbà tá a bá ti fẹ́ kù wá lẹ́yìn ètò kámẹ́gbàgbé nọ́mbà wa zero eight one eighty seven ninety wa